أخبر عن محل اهتمام الأنبياء والصالحين الذي هو صلاة الضرورية ويقول سبحانه وتعالى عن زكريا عليه الصلاة والسلام رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ويقول سبحانه وتعالى أن إبراهيم قبله عليه الصلاة والسلام رب هب لي من الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله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 ọmọ ń jalè ọmọ ń sẹ́sọ́ ọmọ ń pààyàn ọmọ ń mutí ọmọ ń ṣàgbèrè ọmọ ń jẹrìbá ọmọ òkèrún kọláwẹ̀ ọ̀lẹ́sìn jẹ́sì rọ́ṣẹ́ ìsìn ọmọ máa gbé lórí òbí ayíwá ní mùsùlùmí náà ìlà àdàlà ẹ̀yìn arúgbó ọlọ́wọ́ ọba rírí ọmọ lórí dáadáa mọ̀tòlíyàtò àbáwá ẹni máa ìyá àti bàbá ojúṣe wọn ni o ọlọ́run wa wa ya ayyuhal ala amanu qu anfusakum wa ahlikum nara ẹ̀yin onígbàgbọ́ òdodo àní ẹ̀ ń sọ́ra ayé àtàwọn ọmọ yín àwọn ará ilé yín ẹ má wọlé ọlọ́run àṣeyẹ́kù sàdí alẹ́ kí wọ́n lọ́wọ́ wọ́n lè rí àwọn ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ń bi àwọn ọmọ yín jẹ́ ìgbà fipamọ́ lọ́dọ̀ yín ọlọ́run tẹ́ sàkọọ́lẹ̀ ọ̀sàkọọ́lẹ̀ fún yín nípa wọn bí kíkẹ́ ti dé lórí kíni tó máa jẹ́ àtúnṣe àwọn ọmọ yìí nínú ẹ̀sìn ìjẹ̀rí àti ní apá láti ẹ̀kọ́ kírun ọwọ́ ẹnu súnlẹ̀ tọ́ba lọ́dún méje tí ọba kírun lọ́dún méje ká lù nítorí ẹ̀ ẹ̀sìn ní kí ọlọ́wọ́ bá fi yìn fún nàbí láì ismail alẹ́ ìsọ́látọ̀ ìsọ́lá ọba dẹ́dàrú ní rẹ̀ ilé ismail ni wọ̀kánà yá múru àtàláwò ìsọ́lá ìwọ́sẹ̀ká wọ̀kánà ìdàrọ̀ ìdí mọ́ọ̀dẹ̀yà pé nàbí láì ismail alẹ́ ìsọ́látọ̀ ìsọ́lá ọjọ́ ní tí máa ń para alẹ́ rẹ̀ láti ẹ̀mọ́ kírun tí wọ́n yọ zaka ó sì jẹ́ ní sọ́nà ọ̀bá yọ lójú tó nípa bẹ́ẹ̀ ẹ̀yin òbí aláwọn ọmọ jẹ́gbà mi pamọ́ fún yín òun lọ́wọ́ bá ti sàtọ́lẹ̀ fún yín nípa wọn pé kẹ́ ẹ dúró lórí bọ́ọ̀ ni àtúnṣe máa fi bẹ́sì wọn kó òun fẹ́rẹ́ sí ọlọ́wọ́ bá ti dùn. bọ́ọ̀ láyé wọn fẹ́ fẹ́ lé dá àdáwò dé lásìkò táwọn abára wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ò mọ sẹ́kẹ̀ẹ́ ẹgbẹ́ òfin mi ti àwọn àtọ́ lẹ́nu lọ́wọ́. ìyàtọ̀ òun jẹ ọmọ òun kí ọdún ti yá ni mọ́ yóò jí bọ́rọ̀ ni sọmọ rẹ ti wá ṣiṣẹ́ lọ́hùn kó tó ń kó lé ọ̀hún yẹn yẹn ní tó fi ọwọ́ àtò tó kàwé sọ̀rọ̀ wọ́n padà di ìdàkudà bẹ́ẹ̀ lánàá ọgọ́rọ̀ àwọn òbí tí wọ́n rán mọ́lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan náà wọ́n tún rán wọn bóòlù ẹsẹ ọmọ ti máa da bóòlù ayé rẹ ti máa da ẹ máa wá kọ́ àwọn ọmọ yìí ẹ kọ́ wọn ní mímọ̀ ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ bákan náà ẹ sì kó ọrú kúrò níbi alimọfà àti àwọn ọbàjẹ́ ẹ sì máa pa wọn láṣẹ títẹ̀lé tọlọ ọba tó fáwọn àti ìdúrómọ ìpayà Ọlọ́run ẹ̀yin náà sì mọ̀ yìí pé rásùlù hikmati mọkà àtàtúmọ àǹkórí ọdún láti ọgbẹ́ yẹn tí mọ́ ọlọ́gbọ́n ni ọ̀jọ̀gbọ́n ni òun náà ní kéèyàn bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run tẹ̀ nípẹ̀ lábala méjèèjì ajíǹdì ẹ̀ ṣé ọlọ́run kéèyàn máa ṣe máa ń ṣe ọlọ́run kéèyàn pàṣẹ ojúṣe òfin láti kọ́mọ nípa ìbẹ̀rù ọlọ́run ọba alájẹwà títí láéláé títí gbogbo ìgbà tó bá ti wà láyé ní ọmọ àfi òyeye àwọn ọmọ mi lọ́dọ̀ àwọn òbí wọn alásọ̀ọ́lẹ̀ ni ọlọ́run ọba fi wọ́n sí irun tá a sàkọọ́lẹ̀ rẹ̀ ni ìmọ̀ káwọn òbí kí wọ́n sì dé bí àsọ̀ọ́lẹ̀ kọ́lọ́run ọba sàkọọ́lẹ̀ rẹ̀ fún ọdọ́ pa wọn láti rẹ̀ yìí wọ́n ìmọ̀ àmì ìtọ́jú ẹ̀họ́ ha àbí káwọn òbí ọdẹ ra aláre tí wọ́n bá ń mú àwọn ọ̀sẹ̀ ọlọ́run ọba yìí jẹ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́yọ̀ sàkíkù bí dáálé kàlùwà ìdàwálẹ̀ ìkọ́ àjọṣepọ̀ wọn á lẹ́tọ̀ọ́ sí ìlérí ìyà wọ́n si lẹ́tọ̀ọ́ sí ìyà èyí tá a sọ nínú àyà tá a pé alẹ́ yìí ẹ sọ̀rọ̀ ayé àtàwọn ọmọ yìí kẹ́ ẹ má wọ náà omi tí ọba ti mójútó ọmọ òmójútó ilé rẹ̀ òní lẹ́tọ̀ọ́ sí ìyà wọ́n padà wọ ní ọba nítorí ìfi ìfi àwọn ará ilé rẹ̀ ìfi wọn rà rẹ̀ ayé náà kọ́ eléyìí tí ọlá láàbí ààyè ìmọ̀gbọ́dọ̀ òun jẹ́ ti ìnáwó kọ́rin àlejò ọ̀sọ̀tùnlá òun ni hadithi tó yẹ pé tá a bá tún bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo yẹn náà ni wọ́n máa fẹ̀mí bá lọ òun ni hadithi abdullahi ibn umar rọ́bì allahu ta'ala àdúgbò wọn ni òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé alá ni a fún un tán. gbogbo ilé ìlànà ti máa béèrè nípa ohun tá a fún lọ tọ́lá aláre ni ó àbọ̀sọ nínú ọ̀dọ́ àrùbọ́sù lọ́wọ́ àyè alẹ́ ẹ̀dí ẹni tó jẹ́ arákùnrin nìyí aláàfúnsọ ni àlà ahli bayti lórí àwọn ará ilé rẹ̀ wọ́n wá máa sọ ọ́ àwọn àyíyá rẹ̀ á dẹ̀ léèrè nípa wọ́n àyíyá bákan náà obìnrin nìyí. èyí tá a mọ̀ sílẹ̀ àwọn àfọ̀nsọ́nù náà àlà ahli bayti zawjiha lórí àwọn ará ilé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ kódà kò bá a máa jẹ́ ìṣòro gẹ́gẹ́ bí fọ́kọ wọ̀nyí àfọ̀nsọ́nù lọ́dún ìṣe ìmí láàlì wọ́n bá jẹ́ pípé ìyá àti bàbá lọ fún un níbi nǹkan kan tó jẹ́ ojúṣe rẹ̀ lọ́yẹ kó ṣe ọ̀kọ́ ọmọ lẹ́sìn tó kọ́ lẹ́kọ̀ọ́ kó o ní oṣù gbayì dáadáa tí o fi ní fara nìyàn tí o sì fi ní kó nira lára rẹ̀ tó o fi bá kúrú bí eléyìí ó kúrú òmójútó ọmọ kọ̀ọ̀kọ́ ọmọ lẹ́sìn ọ̀kọ́ tó jẹ́ láyé pé dáadáa tó fi ti tẹ́ lọ́wọ́ tó o fi bá ṣe bẹ́ẹ̀ tọmọ wa padà lọ dìdàkúdà ọ̀dẹ̀ ni ti ń jalè ọ̀dẹ̀ ni ti ń sẹ́kó ni wọ́n dá pé níyàwó ó ti bò àlẹ́ yìí ajásí báwọn òbí yẹn wọ́n bí ìṣirò àti ìṣọ́ ọmọ yẹn lórí àwọn òbí ṣùgbọ́n tó òbí bá ti mójú ti rẹ̀ àwọn nǹkan tó pé dandan náà yẹ kó fọ́mọ bó ti fọ́ ẹlẹ́sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ ọlẹ́kọ̀ọ́ bó yóò ti gbá nítorí pé àlè sọ pé gbàdá fẹ́ lẹ́sìn nítorí bẹ́ẹ̀ àwọn adigun ní sọ̀rọ̀ níta ayé wọn náà ẹnì kan bá dẹ́dá náà sọ yìí pé ìtọ́sí ìdí máa àti àkàlọ́ ọ̀gbìdàrọ̀ ìhun tọ́lọ̀ ń bá fọ ìwọ ṣùgbọ́n wọ́n là sẹ́nu sàtọ̀ sí ìbẹ́ká nílẹ̀ túnìyà má gbàgbé ìpín rẹ láyé àwọn adigunlẹ̀ ọmọ mi ọlọ tàbí ìfúnjọba yìí yọ lọ ilé ìgbẹ́ ìjọba yìí ìjọ ọ̀tá sì kò fún yẹn ọ̀tá máa lọ ilé ẹ̀kọ́ yìí ni ọ kọ́sá yìí ni ọ lójúmọ́ sílẹ̀ mọ́ ní nàìjíríà ní kẹrin ìjẹ́ padà àwọn yẹn ti bá gbá ti dọ́kítọ́rì ni kálukú padà sí ẹlòmí ti ti sẹ́yìn ẹlòmí ti tajà pẹ̀lú àwọn ìwé àwọn yẹn fi ṣe kódà ẹlòmíì níwé ẹ̀rí nílò fi sọ ọdẹ wọ́lọ́ ibi bẹ́ẹ̀ ni ẹtú gbádùn ọdẹ dé àgọ́gẹ́ ẹ̀gbọ́n rẹ ọlọ́run bá ti ní ọwọ́ àdínkù ọ̀yá àwọn ajé àbọ̀ wá fẹ́ ó ní ọ̀wọ́ olùjẹ́ sí ọdẹ tí wọ́n máa ti ìwé ẹ̀rí ti gbẹ́lẹ̀ dáadáa ẹ̀rí ayọ̀ àlùfíìmù náà ìbádàlá ẹ̀yẹ rúṣin ọlọ́run tó mi bá furu tọ́mọ fi padà lọ sí bálabàlá bọ́yá yàkúyà tí kúrò bí òtẹ̀ máa fẹ́ lásìkò yìí gan ni ẹgbẹ́ lọ akáwé tí oníṣẹ́ ńkọ́ sáà láti ẹ̀ máa rẹ̀ ní sẹ́ńtà sí lọ́ọ̀tà rẹ̀. Gbàdé wa ní sẹ́ńtà wa ní ṣèyàwó. Ọba gbọ́kọ̀ wa, àwọn jáde fún ni náà. Ah! Tí òbí bá kúrú lọ́mọ mi ní yẹmẹyẹmẹ bẹ́ẹ̀. Wọ́n gbé sí ro àti èso ọmọ yẹn lórí òbí rẹ̀. Àmọ́ tí òbí bá ti dègbà lójúṣe rẹ̀, ẹ̀yẹ gbìyànjú torí gbìyànjú náà lágbọ́dọ̀ sí. Kádàrá ti kó ẹni tí ó yọ lórí ibú àkọọ́lẹ̀ ti wà lórí ẹ̀ ẹni tí ó yọ lórí rẹ̀ àkọọ́lẹ̀ ti wà lórí ẹ̀ ṣùgbọ́n gba ká nẹ́bí sọlá àtàlà sọlé ìfáwọn sọ̀hábà àgbọ̀dọ̀ gbọ́kádàrá gbọ́ ká gbọ́ yé sí àgbo bí. Bàbá sọ fáwọn sọ̀hábà rẹ̀ ni wọ́n mú mọ́ ìyàlẹ́ ìjẹ̀lẹ́ à. Wọ́n á nílò òjijì ọlọ́run. Tọ̀bí mọ̀lẹ́ àmẹ́ lima olùmọ̀ra kálukú láti nírọ̀rùn fún tí ó lè débi tí ń lọ agbọ́dọ̀ fi ẹjú nì tó ní bá ti wá fojú sí rẹ̀ lọ́jọ́ dandan fún lórí ọmọ ọmọ bá tún bàjẹ́ ọlọ́ọ̀yì tó ní wájú àti gbogbo òbí ẹjú kó sí lórí ọmọ yóò ọba tó yà kàkà gbé òkú lọ sí ọyà àwọn ọmọkọmọ rẹ àwọn bí ẹ ọrùn tí wọn ti mọ níwájú ọlọ ajá pípọ́ mọ́ ní bíbàjẹ́ rẹ̀ tọ́bàjẹ́ lè kó dara bóbi rẹ̀ ní sí òkú bó ti jẹ́ kí ọmọ nàbí láyé nù wà ní ìsọlá àtọ̀nàlá kò lè kó nira bá nẹ́jọ́ ọlọ́wọ́ bá náà bí jẹ́ ti tàjẹ́ tó. bó ti ya káfíìrì tó sọ ọlọ́wọ́ bá sọ ààrẹ wọ̀ dà áyálà lẹ́yìn ìgbà tàbí nù wà ní ìsọlá àtọ̀nàlá tó ti lẹ́ gbogbo ìyẹnjú rẹ̀ láti fi ṣe nàbí àpò. ó ti lẹ́ gbogbo ìyẹnjú rẹ̀ láti pé lọ sínú ìgbàgbọ́ ẹ̀rí afáwà àtúnyà Muhammadu sáré nígbà tí wọ́n ń sàlàyé àwọn tí wọn sàlàyé hadithi kan lọ àwọn jẹrà pàpà jùlọ a pé ká bójú wa lè rí dídá ọmọ ọmọ dá ìbàdàn nínú lọ́ọ̀nì sùpàdà ẹ̀bùn ní látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá fi ọmọ wa dà lè sàbí èyí ṣe pẹ̀lú ah, àwọn ọmọ àwọn asùnmíwáyé kèé sì ṣe pẹ̀lú àmúrè tí ń bẹ fún bí lọ́wọ́ máa fi dá o ọlọ́ọ̀ni kèé ṣe pẹ̀lú ẹ̀ o ṣùgbọ́n ká sì gbìyànjú ìsábà okùn parí afáàní ẹja wà níbi inú àlè sọlá àtọ̀sẹ̀lá ó sì lo one thousand years ó di àádọ́ta ọdún tó fi gbèdè lójú ọ̀dọ̀ ọlọ́ ọmọ rẹ̀ wà ní àwọn ẹni tí pè ọmọ rẹ̀ ò sì mọ̀ náà. ẹ̀rí òyìnbó nígbà tí karùn fẹ́ dé nígbà rí ọlọ́run fẹ́ fà wọn gbàgbọ́ rẹ ó tún pe ọmọ rẹ sí arúgbó ya mo lẹ́yìn ẹ̀rí kan máìnà wọn là sẹ́kùn náà ìwọ ọmọ mi mo fi àánú náà nǹkan pẹ̀lú wa wà pẹ̀lú àwọn gbàgbọ́ kí lọ́mọ dá bàbá lóhun jọ yẹn ilé ajá balẹ̀ yà á ní ìlú torí pé oríṣà lòun nígbàgbọ́ ń bá rẹ̀ mọ̀ nígbàgbọ́ nípa ọlọ́run èmi ọ̀la afárá sí òkè tèbó mi ń jáde sílẹ̀ fún wá lókè ni èmi ọ̀la máa ń kú òkè lọ òní ọ̀sùn sọ mi bí òní jẹ́ gómi yìí kéwù lọ lẹ́yìn báyìí tó ń sọ fún alẹ́sọ̀lá lọ́sọ̀lá náà ọ̀sẹ̀ ń sálẹ̀ sọ́lọ́mì àbẹ́ sọ́lọ́mù bá ti dé lóṣẹ́ sọ́lọ́wọ́ kẹ̀lẹ́ tó bá ń sọ̀rọ̀ yìí lọ. torí ó wà pẹ̀lú ẹ̀ nínú ọkọ̀ ojú omi ọkọ̀ ọ̀la kódà òṣèlè fẹ́ni tó ọmọ náà tọ́sọ ní kó wọn ọ̀sà kò sí òun mọ́lẹ̀ tó bá ya kàdá ẹ̀rí wà ní sọ̀rọ̀ tọ́jà mẹ́rin abàdì kéńké sábà rẹ̀ má má màá sílé ẹ lóko ní pẹ̀lú wọn ẹ̀rọ lọ́kùnrin wá lóhùn ní màmí bákan náà ọ̀yà ìṣẹ̀lẹ̀ ní sí mọ́ ayé mú náà ìlà àdàlà kódà ọkọ̀ òkú bẹ́ẹ̀ àtẹ̀lé má gbìyànjú ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa wípé àní ẹ sọ́ra ayé àtàwọn ará ni ẹ má wọlé ọlọ́run àlè má gbìyànjú lórí àwọn ìyàwó wọn ma máa jẹ oníjàmbá pé ewu sálágbèrè wọn ò tẹ̀lé lára àwọn ẹ̀fẹ́ ọlọ́run tí wọ́n ń bẹ lábẹ́ wọn kàkà àyàdàgbò ọba adára ni bàbá mi yóò mú níyà ánìlúmọ̀ mi nà lọ ìlà. àwọn ọkọ tó wá jà wọn wá wọn kó níbi níbi tó wọn á jà ìrè. wọn ẹ̀yin onígbàgbọ́ òdodo àníkọ́mọ́dá ẹ̀kún látọ̀dọ̀ ọlọ́run ìgbàwọ̀ èèyàn nìyí ń da làbọ̀ wá lọ́rùn kíkẹ́ já ní òfin ẹ̀yìn kakọ́ ọmọ nínà kakọ́ ọlẹ́kọ̀ọ́ kakọ́ ọlẹ́sìn kakọ́ ọdún òṣèré ayé mi dáadáa káti ṣe pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀yẹ káti lè pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀yẹ ṣùgbọ́n wọn mọ̀ náà àti kóńgẹ́ èyí tó ṣe pé ń bẹ ní ti bẹ̀lẹ́ ní òbí nípa ọmọ rẹ̀ yẹ wà lọ́wọ́ lọ́wọ́ ọmọ أقول قولي هذا أستغفر الله لي ولكم وللمسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم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 orin tọmọ yẹn da ajẹdẹ yẹn bí iye ayé àtijọ́ ló dà sí ya orin lẹnu hadith tí ma mọ tó gbé jáde lẹnu hadith àtúbọyọ ọdí Ọlọ́run kọlá àdá wọn ní òtítọ́ Ọlọ́run mọlá àlùmọlá kọlá ìgbé ìdààmú àtàlẹ ìbánu kọlá àdùn àkàlù ìlà ìgbàlá téèyàn bá ti kú ìṣẹ̀lẹ̀ ti tó òsì nǹkan tó lè fún mọ àti mẹ́ta péré ló mọ nínú mẹ́ta tó máa kù ìlà mi sọ́dà kan mi sàríà àti sàrà àtẹ́kì yẹn bá ṣe sí sàrà yẹn ń tọ̀ mílíọ̀nù bí ẹni tó kọ́ ọmọ bá ti dà wà ẹ̀rì bàbá mi lọ́sọ́lé ọwọ́ àgbẹ̀ kalẹ̀ pé ìyá òun lòun ti sùn èyí náà máa ń lọ fún ìlú dábàá lọ gba àìsè láti àgbà wọn tó kéré níbi bàbá wọn á lọ ìgbésẹ̀ kàkà ká lọ ká lọ sáà ní owó mílíọ̀nù ká lọ sáà ní ẹ̀dùn mọ́gbọ́dọ̀ tó kéré o ẹ̀rí ọ̀dà òde padà àwọn àwọn ọmọ ti tó àmì àgbà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn fẹ́ẹ́ mọ́ títí ìwà àdìdá àdìwá àdìdá ìyá wọn fi sùn pé màmá mi kú gbọ́dọ̀ pàjá àríyá ẹ̀rí tó gbọ́ mọ́ máa kó fún yẹn fún yẹn bá lọ nìyẹn ìmọ̀gára ní kẹ́yìn ẹgbẹ́kẹ̀ǹgà ní òrò tọ́wọ̀ ọba lọ́fẹ́ ẹgbẹ́kẹ̀ǹgà orí ẹgbẹ́ ọlá àdúgbò tó bí ìlú ìlú ibodè tí wọ́n ti fẹ́ máa dáàbò bá àwọn èèyàn tí wọ́n náà lọ náwó sílẹ̀ tí wọ́n lọ síbi lọ́dọ̀ síbi yẹn tún fẹ́fẹ́ lòdì táwọn táwọn èèyàn tó táwọn èèyàn bá fẹ́ ń wọ̀ ní wọ́n fẹ́ wá dàbí láàbò gbogbo àwọn nǹkan dáadáa yẹn ní máa ń fún ìgbó yẹn sí ẹ̀rọ àwọn ìjọba àwọn ìlmi yóò sábà àwọn ẹ̀ ìkejì tó tó bá tún yẹn òun ni mọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ìyẹn pé gbogbo ẹni tó bá ní mọ́ ẹ dákun ẹ má jẹ́ àfi mọ̀tà fún kájẹjọ́ lásì pé ẹni yóò mọ̀ káta máa rìn mọ́ ẹni ọba pa mọ́ olùdìmọ̀ yọ ọmọ ìyá pèlè jáde bílà wọ́n máa fi jáde kẹ́kọ̀ọ́ náà wọ́n fi pa àwọn lọ ẹgbẹ́ wọ́n pa aláwọ̀ wọ́n máa fi pa àwọn lọ ẹ̀rì ìmọ̀dé yẹn nílé yóò fi bá wọn abúlé lò yẹn nígbà táwọn yẹn bá ń sáǹfà nípẹ̀lú mímọ̀ ìkẹta أو ولد صالح يدعو له دمير الله أبو مدادا بن يعني فإذن سعدوا أفوية أيها المسلمون عباد الله òsirun bá máa lè si dájẹ sí lọ òsirun bá máa lè fi dájẹ sí òun a gbà akọ nígbà òní òsì mọ́ àti nígbà tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ bó ni ó ti kọ́ lọ́rùn tá a mójú tọ́rọ̀ ayé ayé tí ò fẹ́ rí pé dáadáa yẹn ajé kọ́lọ̀ pọ̀ lùkọ́ lọ́wọ́ ọmọ tó máa nàbọ̀ dáadáa àdéhìyẹn lè máa dé òun bọ́ máa jẹun àdéhìyẹn lè máa gbà rẹ̀ bó nígbà tí ó ti fi ọjọ́ sàkúrò ọ̀wá rí ọ̀dẹ̀ aláàlí tí ó fi padà jẹun àkọ́ lẹ́kọ̀ọ́ bó ni padà lọ wù àbí ebi báyọ̀ òkú ládàáwẹ̀ àti ìrù rẹ̀ lé tó gbogbo ẹ̀ lọ́ máa padà bàjẹ́ ìgbà àtọ́lá ẹ̀yẹ rúfin ọlọ́run ọba ọ̀rọ̀ tẹ̀lé nínú ọ̀rọ̀ mi àdìsá bí ìwọ́rọ̀ náà lélẹ̀ ọjọ́ lọ́wọ́ sàrà ájú wọ́n ní mọ́ọ́mà máa ṣe àgbéga òkú lẹ́yìn ìjọba fún náà wọ́n fún un láti ga ìwò méjì lọ. òkú ọmọ wa béèrè ṣe ayọ́rọ́ ayé ṣe yìí ní àárín ìwọ́n náà ọba àtẹ̀dá mi ṣé mo tún lélẹ́yìn náà sínú sẹ́mi sẹ́mi náà mo wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ ìwọ náà bẹ́ẹ̀ láti rí bí ìwọ tó ní dúkìá dúkìá rẹ̀ tó ní àtiwọ́ bàbá ẹ̀ lónìí. wọ́n ń ròyìn ọ̀pẹ́ ní olówó ńlẹ̀ yorùbá àdídì àti ládàmọ́ rẹ̀. ìgbà tí wọ́n bí òsín wọn máa fi dìgbò mọ́. wọ́n á mèrè ìgbẹ́dọ̀ fọ́ láti sọ̀rọ̀ fọ́mọ yẹn láti máa wò ó. àti ìmọ̀ bí ọ̀rọ̀ ó ti jẹ́ ọmọ ọjọ́ òní yìí wọn ò kó mọ rẹ̀ àti àwọn àti owó bá bàbá mi bẹ mútò àkọ́kọ́ tó wá rà lọ́lọ́ sí bàbá bàbá mi bá mú kọ́kọ́ ọkọ̀ dídí ni ọlọ́run ọ̀rà jẹ́ ẹ wá wá dúró ọkọ̀ tọ́lọ́run padà wà mi. nígbà tẹ́lẹ̀ kẹ́ mú ọmọ rẹ̀ wá tọ́gbà tẹ́lẹ̀ sùn láàrọ̀ sọ láwọn sọ pé torí wọn ọmọ yìí bàbá rẹ̀ bàbá rẹ̀ o dúkìá rẹ̀ àtiwọ́ bàbá rẹ̀ ló ní ayọ̀ alùsùlùmù náà ìbádọ́lá àníbẹ̀ni yìí bá rí ipò méjì tó lé láti méjì yẹn àjọ olójú pé mo ló ti wá náà èwo tún lè léyìn tẹ́mi náà fóde yìí wọ́n á sọ fún ilé ah, ìwọ́n làdúkà ìṣẹ́kara lága ọmọ rẹ lọ́mọ àwọn àforíjì mọ́ yàrá gbogbo ọ̀sà àbàmàlà bẹ́ẹ̀ àti màálù lẹ́sẹ̀ yẹn o gbogbo gbàtí ìgbàdọ́mọ bá ti rẹ́ sí òun aláwọ̀ kan kiri lọ́wọ́ àdúrà yìí aláwọ̀ kan kiri ti àti bàbá mi. ọ̀dọ́dọ̀ wọn òtí ìgbà tí yẹn bá tẹ̀ ìyá ẹ̀sán kò sí àti bí síláì mẹ́ta àti bí wàhálà mẹ́ta àti àtàkì àtúntò ọ̀gá ó tó di mọ́dọ́dọ̀ wọn. ẹnì kan náà wọn bá mú fúnfúnrò rẹ̀ wá fagbọ́ lè wà lè wọ́n lè máa الذين جاءوا من بعدهم يقولون اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان أراد لنا يا ولدنا وما لهم خرجوا ولإخواننا الذين سبقونا بالإيمان أدعوا ما يا ولد وقالوا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا اللهم ما في غلا àbí ọkàn mi ju alẹ́mi nípa àwọn onígbàgbọ́ òdodo láàfin mi máa sọ̀rọ̀ ọ̀fẹ́ fún ọ láàfin mi sọ̀rọ̀ àforíjì fún ọ. rọ́bànà wọ́n lọ́wọ́ bá fẹ̀dá wa o ìmẹ́ta rọ̀bù kò wà ní. ìwọ ni ọba aláàánú ti máa ń tẹ̀. bí àbábá rí kò yàn tó bó ṣe ó ọmọ rẹ ní sọ̀rọ̀ àforíjì fún ọ. tọ́ba ti wá sí ibò mi ó dáadáa lára ọmọ rọ́bà ní àdìkáwá sọ mú yẹn wọn ni wọn ní ìdíyẹ ní ìpòlì àtúndé ọlọ́mọ yìí tó ẹni ẹni kò fi ìpa ìtòjú wo ni nípa ìdílé ọmọkọ ọmọ ọmọ kàtàkìrì yìí olóòmà lọ́wọ́ ọba àlejò láti múlò àwọn ẹrú ọlọ́wọ́ ọba àjọ bí ayọ́dẹ wọlé nínú ẹ̀kọ́ olóòrùn àwọn tí wọ́n máa ń sọ ìfẹ́ rọ́ọ̀kà náà hàdì lánàá min àtiwájì náà wà bọ́ọ̀rì yàtì náà kó táwa lọ́rẹ̀ nínú àwọn ìyàwó wa nínú àwọn ọmọ ọmọ wa kó gbọ́dọ̀ ààyè yí kárí ìlú ìlú wọn wọ́n yà á nà lẹ́yìn ìlú ìlú kọ́ wa ti wá ní aṣáájú náà wọn ti bẹ̀rù ọlọ́ aláàmọ̀ tó kẹ̀sí rà alẹ́ ìjọba pàtàkùlá wọ́n mú ọ̀rọ̀ náà alákọ̀ọ́dọ̀ àtàkùn ìfọ́nmi alẹ́ ìjọba pàtàkùlá wọ́n nígbà wọn fi àfáà nípa ayé àyè kí ni ìtumọ̀ ayé àyè mẹ́rin àfáà ní bẹ́ẹ̀ ni òun ni kọ́lọ́run ọba fi ẹrú rẹ̀ tó jẹ́ mùsùlùmí lára ìyàwó ẹ̀ lára ọmọ ìyá rẹ̀ lára olólùfẹ́ rẹ̀ kọ́lọ́run wá fi hàn nìyẹn tí ìyẹn rí fáwọn ènìyàn ń tẹ̀lé tọ́lọ́run. láwọn lọ́ọ̀yì afáàdì mọ́kọ́ lọ́n fúnra kò sí nǹkan kan tó tutù ojú èèyàn tó ìyẹn ò rí ọmọ rẹ̀ já ọmọ mi ní máa ń gbé òrìyá àlùkámù ọmọ mi lọ́ bàtà fáyì ọmọ mi lọ́ bàtà ẹni ọlọ́run yìí ọmọ mi lọ́mà ní lọ́mà ń jẹ níbi aláàyè yìí àbí kí ẹ rí arákùnrin rẹ abọ́rẹ́ rẹ lẹ́nu tí tẹ̀lé lọ́lọ́ ìdájọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba rọ́ọ̀jì ọ̀hún awolẹ́dẹ́gùn bí wọ́n fi yẹ ti lẹ́sí àwùjọ fún lọ́rùn dada àwọn abata bá ti fọmọ wálẹ̀ tó ti ń ráre ẹjẹ́ àtẹ̀tẹ̀ fẹ́ra wa bọ̀ àsọ́ọ́lẹ̀ ọlọ́run yẹ ká mójútó elógbèta sọ́ra wa àtàwọn náà láti má wọlé ọlọ́run yẹn kálọ̀ mójútó wọn ọ̀kùnlẹ̀ màwá ti àwa kótó ní pẹ́ bọ̀ ní ẹ̀kọ́ oníkóró náà ìgbó lẹ́kọ́ oníkóró náà nígbà tí èèyàn kí wọ́n máa tó fẹ́ràn pèrè sí ọ̀run ni àtẹ̀dá mi màdá mi padà làálì àmàlù sọ̀rọ̀ àǹfì mọ̀ tàrẹ́kì. bóyá máa jẹ́ lọ ṣe dáadáa níbi wọn pàtì tẹ́lẹ̀ kálá ọba dáadáa ní ẹ̀kọ́ sí lẹ́nu náà kẹ́lí mọ́tò olúwa kan ọkàn ń sọ yẹn lẹ́nu lásán ni òru ẹ̀kọ́ ògbóró mọ́wó ti kú ọ̀mí ń wọ̀rọ̀ ìhì báko ìlà ayọ̀ mi yóò máa fi lò. tó ti kó ìráyé àforúkojì ayé àtọ̀run mẹ́wàá níjọ́ gbèdà. ẹja tètè sáré padà síbi àsọ́lẹ̀ ọlọ́run. ó tó di fẹ́fà òní gbòòrò mọ́ ó tó di pé a padà rí ìgbẹ̀yìn gbogbo ohun tá a láyé. òun lọ́ba adẹ́dàgbọ́ ìgbéyàwó máa yá sí ìtàwé èlò lọ́jọ́ tí gbẹ̀yìn gbogbo ń dábàá ṣe láyé tó bá padà hàn sí wa ìgbélé wọn náà ló bímọ tí ń dayé láàmú ìwọ ló bí dálẹ̀ ọ̀pọ̀ lẹ́sìn òkúkọ bó ni ó ti ráyé gbé dáadáa ẹ̀mú ló tẹ̀lé ìnáná tó gbogbo àwọn ẹni tó ti fi wọn patọ́ lọ́wọ́ ọba tù wọn tí wọ́n máa sọ ẹ̀mú ló tẹ̀lé ìnáná tó omi nǹkan bọ̀lì wọn tí wọ́n máa sọ náà ni pé kọ́ni jẹ́ àtẹ̀rọ̀sùn lọ́rọ̀ ìlànà àti àwọn àṣẹ̀dá àbí àwọn òṣìṣẹ́ àṣẹ̀dá wa wọ́n fojú wa kó sì wa fàhálì lánà ní ṣùgbọ́n àwọn kò sì ṣe ilé ìdá àti ṣe náà ìyá tí ó sì kẹ wa báyìí mọ, yẹn sọ àrùn tí ó sì kẹ fún wa. àwọn àbí ti dá wọn padà bá wọn mọ wa kí yàyà kí jalè kí káwá lọ síṣẹ́ sọ́yàtọ̀ sí ìta àti tẹ́lẹ̀ ọba adẹ́dà ti sọ̀tún fọ́sùlù àǹkùsà àwọn yẹn ti pàdánù ẹ̀mí wọn ọ̀dọ́lẹ̀ àdìgún náà dànù ìyá kàwù wọ́n ti ti jìnnà pẹ̀lú tí wọ́n dàgbà pààrọ̀ lè máa rẹ̀ نسأل الله تبارك وتعالى أن يجعل أولادنا قرة أعين يا رب العالمين يا مرحبا بالصلاة والسلام